أحباب السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fún Ọlọ́run ọba atọrọ ìkẹyẹ fún anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam Ọlọ́run ọba tí ó tún wù nínú ọlá nínú àánú ẹ̀ tó tún ní kí a tún máa pàdé lórí ètò yín ètò wa ètò àlùbáríkà tí ó ṣe wípé àwọn alálùbáríkà náà ni wọ́n ń gbọ́ ètò àlìfidáyà eléyìí tí ó ń wá sí etí gbọ́yìn látẹnu èmi ọmọ ìyá yín Abu Ayman alahasali asali eléyìí tí ó ń jáde látòrí ìtàkùn àdàbà ìgbésọ̀nà fm tó kalẹ̀ sí ìlàrámọ̀ fún àkúrẹ́ olóyìn a adá ọpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó tún kà yẹ tí ó sì kà wá kún ẹrú eléyìí tí yóò jẹ́rìí ìbẹ̀rẹ̀ ààwẹ̀ oṣù rọmọdọ́ọ̀nù léyìí tí òní jẹ́ àkọ́kọ́ ọjọ́ nínú oṣù rọmọdọ́ọ̀nù tí ó sọ wípé gbogbo mùsùlùmí ayé pátá báyìí náà ni wọ́n ń bẹ nínú àwẹ̀ Ramadan lọ́wọ́lọ́wọ́ báyìí àbẹ̀lẹ̀ ọba nínú àánú rẹ̀ tọ́ àwẹ̀ Ramadan ti ọdún yìí ọlọ́run a ti mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ọlọ́run dákun já mọ̀ parí rẹ̀ a ti mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ọlọ́run dákun já mọ̀ parí ẹ̀ tí a bá mọ̀ kọ́lọ́wọ́ bá àlékọ́lá ó fún àgbà lólè ìpẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóorin kọ́lọ́wọ́ bá àlékọ́lá kó kọ́ fún wa níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èrè ń jẹ́ kọ́lọ́wọ́ bá àlékọ́lá kó pín ní tiwa níbẹ̀ gbogbo pẹ́pẹ́ fúrú gbogbo ìjọsìn gbogbo ìbáadà gbogbo kùrùkẹrẹ nípa tìtọ́lọ́hún ilé iṣẹ́ àmọ́ kópa nínú ẹ̀ ọlọ́run ọba àlekíọ́lá kó mọ́ dùn wá níláàdá ẹ̀ gbogbo àwọn ìyàwó wa àwọn ìyá wa nínú ilé tí wọ́n máa ń tan lápá ń tètè lórí bí ìsinú àti sàárì bí ó ṣe já sí lọ́rùn ọlọ́run àbíọ́ gbogbo láàdá ẹ̀fọ́ iṣẹ́ yìí ọlọ́run mọ́mọ́ dálù wọn láyà ọlọ́run àwa bẹ̀ ọ́ nínú ọlá nínú àánú rẹ gbogbo àrísìkí eléyìí tí a fi bí ìnáwó bùkátà ààwẹ̀ ọlọ́run dákun jọ mọ́ fi dá wa lágara o ọlọ́run dákun mọ́ fi dá wa lágara o ọlọ́run dákun abíọ́ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run abíọ́ ṣe àlámọ̀rí wa nínú ọ̀rọ̀ ẹ̀yin olùgbọ́ wa nínú ilé atúbára wa dúpẹ́ a sì túra wa lẹ́ẹ̀tọ́ sí pé a kú àlejò tuntun ilé tó ṣe wípé ó fẹ́ rè ẹ̀mí wa ilé tó ṣe wípé ó fẹ́ mú ẹ̀mí wa sí ìrìn àjò olóṣù kan gbáko tàbí ó jẹ́ ọjọ́ kan eléyìí tí a lè pè ní spiritual institution eléyìí tí ó jẹ́ ìrìn àjò àlékún nínú fífọ ẹ̀mí mọ́ òun náà ni a lè pe ààwẹ̀ Ramadan nítorí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá mú ìrà nínú tó jẹ́ mùsùlùmí nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó kù díẹ̀ káàtó ọtí ni zina ni irọ́ pípa ni olè jíjà ni a rí i pé tí rọmọdán bá ti wọlé gbogbo àwọn ìwà pálapàla by default òun náà ni yóò di ohun ìgbàgbé láàrin ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń kópa nínú àwọn nǹkan wọ̀nyí tí wọ́n jẹ́ mùsùlùmí kálukú òun náà ni ó káwọ́rọ̀ kálukú náà ni ó sọ wa fagbójẹ́mọ́wọ́ nípa èyíkéyìí nínú àwọn ìwà tó ṣe yí pé ó kù díẹ̀ káàtó káàgbọ́dọ̀ máa bá lọ́wọ́ mùsùlùmí gidi tó gbádùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí pé ẹ ní bá wọn fi wá nira wọn ṣeré lásìkò tá a wà yìí ẹ rí i pé àwọn náà ní òbí bíbí ni wàá fi mọ́ jíìp tí wọ́n máa fún àwọn nígbà nínú pétọ̀ ẹgbà ẹfi sínú ẹgbà ẹfi sínú ẹgbà ẹfi sínú gbogbo àwọn èèyàn fi rí pé gbogbo àwọn bàbá lé ilé fi rí pé tán bá ra mílíìkì lásìkò gbà tí àwọn ò bá sí abẹ́rẹ́ bẹ́ẹ̀dì inú wọn dóògùn wọn ò sì ní kọ́kọ́rọ́ ni lásìkò táwa ẹ mọ ṣàkíyèsí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa wọn kò mílíkì wọn kò sí orí wọn dóògùn báyìí ní táwọn ọmọ òun bẹ̀ báyìí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́gbọ́jọ kò sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kó sì jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ rọmọdọ́ọ̀lù ọlọ́mọba àlùkọ́lá kó jẹ́ ká gbà á lórílẹ̀ kó sì gbà á lọ́wọ́ wa ní ìjọsìn látàrí eléyìí àkéré kó máa jẹ́ ìpín àkọ́kọ́ lórí ètò yín ètò wa ètò àyídáyà ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn àlàyé àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀kọ́ tí à ń bá lọ lórí ọ̀rọ̀ ìgbáradì fún rọmọdọ́ọ̀nù àti ibà débi kan rọmọdọ́ọ̀nù náà ló ti wá sókè ní o òun ló ti wá wọlé báyìí ó ti wọlé báyìí ó ti kúrò ní pé à ń retí ẹ̀ a ti wọ̀ báyìí a ti wọ nọ́mbà wán lónìí pẹ̀lú ọgọ́lọ́run tí òun bá wọ̀ lónìí tí akímọ́gírì yóò máa jẹ́ wípé a ti gba àwọn ẹyọ kan inú ọgbọ̀n tí à ń retí láti gbà tàbí ẹyọ kan dé ní ọgbọ̀n àbẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi gbogbo sẹ́ẹ̀sì tá a bá fi mú oṣù ọ̀hún ọlọ́run bá jọ jàre lọ́dàá lù wá láyà o ọlọ́run jábá níbi tó lérè gbogbo kùránì wa gbogbo tàájúdì wa gbogbo tàràwì wa gbogbo ásámù wa gbogbo iná tá a dá fáwọn ọkọ wa gbogbo owó tá a ná fúrí àfáwọn ẹbí wa gbogbo àwọn iṣẹ́ dáadáa tá a ṣe sára sójúlùmọ̀ sọ́ọ̀rẹ́ sí fámìlì tẹ́bí lọ́sùn lọ́sì ọlọ́run bàdìkọ́lá àbíọ́ dákun gbàá nígbàsí náà wa rahmatulahi arhamar rahimin lónìí pẹ̀lú ogun ọlọ́run bá subhanahu wa ta'ala ìrìnàgbọ́ arimule àmọ́ wo agbọ́nrin fíkìrì síyà òun náà ni àgbọ́yé àwẹ̀ gbígbà òun náà ni àwọn nǹkan tí àmọ́ fi ṣe dáwà láǹfààní ibi tí a bá bá dé títí tí ọlọ́run bá ní kọ́lá fi ní kí arigun ibi tí ó lápẹ̀rẹ̀ á tẹ̀síwájú ní orí àwọn ètò yìí pàápàá jùlọ ní àsìkò tí a àwẹ̀ Ramadan lọ́wọ́ ààyè rúṣọ ọlọ́run ọba ẹ jẹ́ ká lọ mọ̀ yìí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wa ní suratul Baqara Quran chapter two verse one eighty three ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run ọba ní ya ayyuhal ladhina amanu òun pe ẹ̀yin tí ẹ gbàgbọ́ lódodo kutiba alaykumu siyam ọlọ́run ní àti ààwẹ̀ ní ọ̀ràn ní lórí kama kutiba ala alladhina min qablikum ẹgbẹ́ bó ti jẹ́ wípé ààwẹ̀ àti lọ́rùn yàn lórí àwọn tí wọ́n ṣáájú nínú yín la'allakum tattaqun kó lè bá àjẹ́ wípé nígbà tẹ́bà fi gbà tán àrùn kan wípé ẹ̀rí lékún nínú àìbẹ̀rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí òun náà ni à ń pè ní àtàlìm àtàlìm òun náà ni kí sẹ̀rí à ń sọ fún wa ìdí tó fi ní ká pè kankan ló ẹ̀sìn tàlím tá a sọ yìí ọ̀nà méjì ló pín sí ó lè jẹ́ mọ́ alam ó lè jẹ́ alum ó lè jẹ́ pé ìdí tọ́lọ́ ọba àlejòlá ọba adẹ́dà tó ní sẹ̀ríà ọba adẹ́dà tó ní Islam ìdí tó fi gbé òfin ẹ̀sìn wa kalẹ̀ a lè ṣẹ́kímọ̀ tí ń bẹ ń bẹ ó lè sọ fún wa. ó sì lè máa sọ fún wa lápèjúwe ọlọ́run ọba subhanahu wa si nínú ọyà tí a ń kà yìí ọlọ́run ọba ní òun ṣe àwẹ̀ ní ọ̀ràn yẹn lé wa lórí káàtì wípé àwa ìjọ Muhammad sallallahu kìí ṣe àwa lẹ́ni àkọ́kọ́ tọ́lọ́run ọba àlejòlá tí ó kọ́kọ́ ṣe àwẹ̀ lé lórí lọ́ràn yẹn ó sọ fún wa wípé kàmọ́ ala ti ní àwọn náà gba àwẹ̀ tó túmọ̀ sí pé àwọn ànábì tọ́lọ́mọba àlekọ́lá gbé fẹ́ràn ṣáájú kí anágbèwà Muhammad sallallahu alayhi wa sallam kó tó wá sáyé ọlọ́mọba àlekọ́lá ń gbé àwẹ̀ la àwọn náà ó gbé bọ̀ wọ́n lọ́rùn ọlọ́run fi lófin fún wọn pé káwọn náà gba àwẹ̀ ó wá ní la'allakum tattaqun tẹ́ bá lè gbà á ó súnmọ́ kẹ́ ẹ lékún ìbẹ̀rẹ̀ ọlọ́run eléyìí òun náà ní rídùn òun náà ní ìdí tọ́lọ́run àlekọ́lá tó fi ṣe àwẹ̀ lófin àwọn àǹtí lálàyé fún ayé pé àṣẹrí àtú mọ̀álàlà àṣẹrí àtú mọ̀álàlà gbogbo òfin tọ́lọ́wọ́n bá àlékí ọlá ṣe fún anẹ́ẹ̀sì yìí gbogbo ẹ̀ náà ló lè tìtorí àwa sọ fún ayé pé tààlílù táwa ń sọ yìí kọ̀dìyàkúnú màálùmá wà kọ̀dìyàkúnú mẹ́jùhùlà ìdí tọ́lọ́wọ́n bá àlékí ọlá tó fi ṣe àwọn ẹtúntún ẹ̀sìn wa ní òfin pé ẹkírun ẹgbàwẹ̀ ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ó ṣeé ṣe kọ́lọ́wọ̀n bá àlejò ọlá kó sọ ìdí tó fi ní ká mọ̀ ṣe àwọn nǹkan wọ̀nyí fún wa tó tó bá sọ fún wa fáìn á ṣe gẹ́gẹ́ bó ń sọ tààrẹ fún wa pé làálàá fún tàtàkù tẹ́ ẹ bá gbààwẹ̀ ẹ ní tó ní ìbẹ̀rẹ̀ ọlọ́run eléyìí ńlá yìí ètò báyìí ẹ̀ńlá tó máa lóyún mọ́tò ìdí àti ìtìtorí eléyìí tí anímọ̀ ń parẹ̀ pẹ̀lú wípé olùwàbàdẹ́gà ó sọ fún wa pé ìdí tá a fi ní tẹ ìgbà wẹ̀rẹ́ o tọ̀ ó sọ̀dí fún wa a gbọ́dọ̀ ṣe. nídàkejì tọ́lọ́run ọba àlekẹ́ ọlá ò bá sọ ìdí fún wa torí pé méjì náà ni ìlà ìlà tó màálù mọ́tò wà ìlà tó mọ̀jùlá tí ìdí tán fi ní ká ti sẹ́ẹ̀sì tán bá sọ fún wa á ṣe tí wọn bá sì sọ fún wa á ṣe ìtumọ̀ wípé a jẹ́ mùsùlùmí náà nù alìsìláàmù ìlà kí a juwọ́ jùsẹ̀ fún ọlọ́run ọba wàlẹ́ ìkìyàdì nítọ̀ àtìsí bákan náà ká sì dáwọ́lẹ̀ ká sọ pé tọ̀ nítọ́lọ́run bá ti ńlá ká sí náà láàfin ní tí ń jẹ́ mùsùlùmí náà nìyẹn àmì ń sọ wípé torí wípé ọlọ́run ọba ò sọ ìdí tó fi ṣe àwọn ẹtọ́tọ́ ẹ̀sìn lófin pé ọlọ́run ọba ò sọ fún wa ká wá ní àní ti irúfẹ́ ìjọsìn bẹ́ẹ̀. eléyìí tó bá sì tún wà nínú ọpọlọ wa ó túmọ̀ sí wípé ìjẹ́ mùsùlùmí wa kò sí ìmúdọ́dọ́kọ láti dún inú ìsìn ọlọ́run ọba sọ fún wa pé ìdí tó fi ní ká gbàwẹ̀ ní pé làálà fún tàtàkù tí ẹ bá gbàwẹ̀ ẹ lè kú nínú ìpayà ẹ lè kú nínú ìbẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala jọmọ mùsùlùmí ǹjẹ́ olúwọ ọba dẹ́dà sọ fún wa wípé ìrun tá à ń kí ní àwọn òkú bá a ti ń kí yẹn hmm, à à ń kírun zoro ní mẹ́rin à ń kírun alásàrè à ń kí ní mẹ́rin à ń kírun mọ́gírì à ń kí ní mẹ́ta à ń kírun ìṣá à ń kí ní mẹ́rin ǹjẹ́ gbogbo àwọn ìdí tí ó fi jẹ́ méjì mẹ́rin mẹ́rin mẹ́ta mẹ́rin ǹjẹ́ àmọ́ ìdí rẹ̀ bí jẹ̀mọ́ àmọ́ ìdí o eléyìí là ń pè ní ńlá tó mọ̀jú hó ìdí tó fi jẹ́ méjì méjì mẹ́rin mẹ́rin mẹ́ta mẹ́rin àmọ̀dí so eléyìí ló fà tó fi jẹ́ wípé àìmọ̀dí rẹ̀ yẹn kì í ṣe sábà bíi tí a wà sọ pé a ò ní í ṣe é ìyẹn ni kókó àlàyé tí à ń ṣe fún wa nípa ọ̀rọ̀ àtàlẹ́ lè ti à ń yanjú lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ọba àlejò ọlá ó sọ fún wa ìdí tó fi ní ká gbà rẹ̀ onílà alákùn kàkàkù bọ̀ kò sọ ìdí tó fi jẹ́ wípé ìran àtúbà jẹ́ méjì fún wa ìyẹn ló fà á tó fi jẹ́ wípé àwọn olùmẹ̀sìn wa wọ́n gbé mazimu kalẹ̀ mazimu náà ní kọ́ídà wípé ìnàmọ́ rọ̀tínà àkìlà léyìí kọ́ mọ́tì alẹ́ ọ̀gbọ̀ndìyà láàyè ìdúrọ́ọ̀fì arọ̀gbọ̀ndìyà فمن ترك ما أوتي fàtàkìhùn alẹ́ ọ̀dọ̀bíyá wà lámúyídírí àrùgbòbíyá wọ́n ní àwọn onímọ̀ tàhí ọ̀nà iná máa rọ̀ sí ìnà àkìlá ọlọ́run bá àlékẹ́ra fún àmì ọpọlọ ó sì fún àmì làákàyè lèmi kọ́ ọmọ sí alẹ́ ọ̀dọ̀bíyá ká rí olúwọ ọba dídájọ́ sì fún mi o ìyẹn lọ́pàá tó yẹ pé àkìlú mọ̀nà tú ẹ̀tẹ̀kì ọpọlọ tẹ́ yẹn nínú àwọn kọ́kọ́rọ́ ẹ̀sìn ìfẹ́ ọpọlọ tẹ́ ẹ rí yẹn tó bá ti dúró ó ti ní àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn fún ẹni tó ní ọpọlọ yẹn láti mọ gbé sí inú ẹ̀sìn wàá lá lójìyà tó bá fi lè kùnà láti sàwọn kan wọ̀nyí ìyá òjò ń tọ̀ àfàà sọ yìí pé wò tí ń rìn átìláàdì nǹkan ọmọ ìsìnlẹ̀ òbòdì yà ọlọ́run fún wa lọ́pọ̀ láti mọ ìjọsìn fún ọlọ́run láàrin ìdìrọ̀ ọkàn òbòdì yà kì í ṣe láti máa fi wá ìdí tọ́lọ́run fi ní kájọ́sìn fún nǹkan àti tọ́lọ́run bá sọ fún wa fáìn á ṣe tí ò bá sọ fún wa kò túmọ̀ kò mú kò túmọ̀ sí pé nǹkan yìí kò kì í ṣọ̀ràn yẹn ọ̀ràn yẹn náà nǹkan ṣe nílé àmọ̀dí o àmọ̀dí o ọ̀ràn yẹn nǹkan ṣe àfáwa ni fàmọ́ntàrọ̀ kàmọ̀ ó ti yà ní ìkọ́ ọmọtìlẹ̀ òbòdíyà ìdìrọ́ fi òbòdíyà pàtàkì òbòdíyà wà lámídírí àròbòdíyà fàmọ́ntàrọ̀ kàmọ̀ ó ti yà ní ìkọ́ ọmọtìlẹ̀ òbòdíyà ìyẹn ẹjọ́ sì fọ́nà ń ta ni ẹjọ́ sì fọ́nà ni ẹjọ́ bá gbé ti dẹ́gbẹ́ kan tí ò ṣe tó wá lọ wá ojú ọ̀kan káàkiri ìdí tó fi jẹ́ báyìí kí ló tó lọ́dọ̀ tó fi gbé sojú ẹ̀ ìfarapa sínú alẹ́ òbòdì ìyá kò ní ìjọsìn yẹn gangan ti ẹni tó ní òun ò ní kí wọn àsùnbà títí tó wọn fi mọ ìdí tó fi jẹ́ ọ̀pá méjì jẹ̀mọ́ mùsùlùmí á rí i pé ìdí ìwádìí ni ó wà tí àlìfájà ni ó fi ìjọ ọmọ lọ́wọ́ tí àsìkò ni ó fi bọ́ ọmọ lọ́wọ́ torí pé kò ní mọ ìdí yẹn ìyẹn nìtúmọ̀ fáátá sínú alẹ́ òbòdì ìyá wàlá mídírì àrùbùbíyà kò ní mọ̀dí kò sì ní rí ọlọ́run ọba àdìkọ́lá kò ní rí sítáàsì kò ní ó fi lọ eléyìí ló fà tó jẹ́ pé ọ̀rọ̀ ṣẹ̀ríà mọ̀hálálà méjì náà ni ṣẹ̀ríà Islam ó ní àlàyé ó dẹ̀ ní hekam ó láwọn ẹ̀gbọ́n tó rọ̀ mọ́ ó láwọn ẹ̀gbọ́n tó so mọ́ ọlọ́run ọba àdìkọ́lá ó lè sọ míì fún wa nínú ẹ̀sìn ẹgbẹ́ mo ti sọ pé kàmọ́ gẹ́gẹ́ bó ti sọ nípa àtàwé pé àwọn ó ṣe àwẹ̀ ní ọ̀rọ̀ ìyàn fún yín gẹ́gẹ́ bó ti sí lọ́wọ́ ìyàn ṣáájú àwọn tá a ti dá ṣáájú yín tá a ti gbé ọ̀dọ̀ lójijì àtàwọn ìjọ wọn làálàkún tàtàkù kẹ́ẹ̀lé bá káyọ̀ náà ọba subhanahu wa ta'ala eléyìí túmọ̀ sí wípé àwọn ìdí eléyìí àbò èyí tá àmọ̀ díẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀mí kí ni ọ̀rọ̀ ẹ̀mí kí ká ṣe alimami Ibn Kathir kọ́nà ọba àlejòlá kí ọba ayọ̀ ló ti wá gbà tí wọ́n ń ṣàlàyé nípa àlàyé nípa áyà yìí nípa tẹ̀síìlì áyà yìí wọ́n ní yẹ̀kúlù tààlà mùkọ́tìbọ́n àlùmí min hadihi al-umma wọ́n ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń bá àwọn olùgbàgbọ́ òdodo nínú àwọn àlùmọ̀ yìí ó ń bá wa sọ̀rọ̀ àmìràn lahum ọlọ́wọ́n bá àlékọ́lá ó ń pa wá láfẹ́ bìsíyàmì pẹ̀lú gbígba ààwẹ̀ òun náà ní kínú wàhúwà ìrúsá àmìtọ̀ àmì ààwẹ̀ ní ti ń jáwẹ̀ òun náà àti mímu wàlíkọ́ àti ìbá obìnrin lájọṣepọ̀ bìníyàtún kọ́ọ̀lìsọ́tún lílà azawajal pẹ̀lú àníyàn tó mọ́ kan gá fún ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ṣoṣo ọlọ́run ọba nìkan ṣoṣo lè máa fi ìní zakati lòfò torí pé àwẹ̀ gbígbà ìfọ ẹ̀mí mọ́ òun ni àwẹ̀ a fún wa pé is more or less a spiritual journey eléyìí tí ó jẹ́ ìrìn àjò fífọ ẹ̀mí mọ́ eléyìí tí gbogbo mùsùlùmí ayé pátá tí wọ́n fẹ́ lọ fún oṣù kan tàbí ó dín ọjọ́ kan wàtò hàrùtùhà bákan náà fífọ ẹ̀mí mọ́ títẹ̀mí lọ́tun bákan náà wàtẹ́ǹtì yàtò ha nínú àkíláàsì rọ̀díyà bákan náà mú mú ẹ̀mí kúrò níbi àwọn ìwà èérí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ìwà tó yẹ pé ẹ̀gbin ni àwọn ìwà ìdọ̀tí eléyìí tí àgùdọ̀ mọ́ bá lọ́wọ́ mùsùlùmí wàzákàrà annahu kàmá àwùjábàhu àléhìn fàkọ́dé àwùjábàhu alákùlì mọ́ńkánná ní kọ̀bì. ní afá àtàlàyé wípé ọlọ́run ọba àlékọ́lá sọ wípé òun ń ṣe ní ọ̀rọ̀ ìlú wa lórí gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀rọ̀ rẹ̀ fún àwọn tí wọ́n ṣáájú wa fálàhù àfáwájú tèmíyá ọlọ́run ọba àlékọ́lá yóò bá yọ wọ́n ní fọláhùn fíhìm uswa wọ́n ní ó wá tọ́ ó ṣẹ̀tọ́ ó sì yẹ kó jẹ́ wípé àwọn tí wọ́n ṣáájú wa yìí tí wọ́n ti gbà yìí káwọn náà jẹ́ àwòkọ́ṣe fún àwa tí à ń bọ̀ tí à ń gbà lọ́wọ́ báyìí wálé ẹ̀kẹ́ ìdá ahùláì fi àdáhàdà fàdù akmọ̀là mímọ̀ fáláwùláì pé ẹ̀yin tí àwa tá a jẹ́ mùsùlùmí àfáàgbà onímọ̀ràn wípé nígbà tó yẹ pé àwọn tí wọ́n ti gba àwẹ̀ ṣáájú ká tó gbàwẹ̀ inú àyùmọ̀ yìí wọ́n ti gbààwẹ̀ ṣáájú wa káwa náà wá gbìyànjú kásáláṣà ń tètè lórí bí àwa náà ó ṣe wá pé gbígba àwẹ̀ náà pẹ̀lú àwọn fàrọ̀ ìdí